لآل البر حكمة تحمله بالعيش لا بالقباوة ولولا عروق الشجر في العود ثابتا لكان ثمار الشجر دار ملامتي فإنك يا من الرشيد لعلمها فكيهم بدين الله إلا برحمتي وتوجت تاج العلم يا شيخ دنها تسوس الورى بالعلم لا بجهالتي Wakọkọ Wakọkọ ha Wa eeeeaaazia gbaka ọkaeleị Wa eesaae zia kwaakaụlọ ọhụrụ dịsaamateee waaaakaụlọọhụrụ dịrụesaaate أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم الداخلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المصطفى مصطفى وعلى آله وصحبه أجمعين ọpẹ́ni fún Allah subhanahu wa ta'ala. alhamdulilah. alágbára lórí gbogbo nǹkan. ọba yìí náà ni ọba tí a máa ń wá tí ó gbọ́dọ̀ bọ́ máa yàn lọ. alágbára lọ́ba yìí. òun lọba tó jẹ́ pé a máa nani tá a máa sádi alágbára lọba yìí òun náà ni wọn máa nàyà èèyàn tó wá ní ríbi tí ó sá lọ ju ọ̀dọ̀ rẹ̀ náà lọ ọba yìí ọba tí ó gbọ́dọ̀ bọ mọ ẹ̀dá lọ ni lèkúlè ṣe ìzáfà rọkítàwó ìwàdùn. لكل شيء إذا فاركته عوض وليس من الله إن فرقت من عوض وليس من الله إن فرقت من عوض gbogbo tó bá mọ́mọ́ èèyàn lọ láyé. لكل شيء إذا فارقته فرقته عوج لكل شيء فرقته عوج وليس لله فرقت من عوج فليس لله فرقت من عوج bọ́lọ́n bá lè bọ́ máa yàn lọ. Ìkúlè ṣe yín. Gbogbo ohun tí bọ́ máa yàn lọ, òun lèèyàn lè rí àárọ̀ rẹ̀ padà fárọ́kítàbù ìwà tó hàn. Ṣùgbọ́n tọ́lọ̀ ń bá bó mẹ́ta lọ. Wọ́n lè sálẹ̀ láyé ìhìn fárọ́kítàbù ní ìwà dín. فليس لله فأركت من عوج bọ́lọ̀ ń bá bọ́mọ̀ yẹn lọ kò sí ní tó lè fi pààrọ̀ ẹ̀ ọlọ́wọ́n gbọ́dọ̀ bọ́mọ̀ ẹ̀dá lọ. béèyàn bá fẹ́ gbé ìsẹ̀mí ayé tí ó gbádùn ń bẹ̀ ọlọ́run ni gbogbo ẹni tí bá ń gbélé ayé tí ní ìwádìí. ìrànfà Ọba yìí. òun la dá ọpẹ́ fún látara oore rẹ̀. alhamdulillah. àwa àlékún ìkẹ́ àtọ́là fún aṣíwájú ẹ̀dá anábìwá muhammad. sallallahu alaihi wasallam. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́ máa bá aṣíwájú ẹ̀dá ẹni èyí tí kò sí kinní kan tá a bùkátà sí tí ó ju wa níwèé bá ti ṣe tí ó fi jòrè fún wa gbogbo nǹkan ló ṣàlàyé ẹ̀ fún wa gbogbo nǹkan ló júwe ẹ̀ fún wa. Ìkí ọlọ́run ọlọ ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá ànábì wa Muhammad. Ọ̀la àlẹ́kà lọ́rùn rọ̀ yá àfọ́ ìrọ̀lẹ́wàrọ̀. Máa mọ̀ṣítákùn ìlà àmàṣíwáká. وعلى صحابتك الكرام جميعهم والتابعين lẹ́yìn àsàlátù wa àbí ọlọ́run fún àwọn tí a jèrè dáadáa yìí lára wọn àwọn tọkọ wa tí wọ́n rè wá àwọn tó ti bá kìámà nù wa àwọn tó ṣẹ́kù fún wa láyé ọlọ́run mọ́sálá ìbánisẹ́ kọ̀ọ̀kan wa lẹ́sàn-án dáadáa. ẹ̀yin àdúrà wa abẹ́nìkọ̀ọ̀kan wa náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bọ́lọ́run ṣe wá lẹ́rú tí máa fẹ́ mà nípa ẹ̀sìn ẹ̀ ní gbogbo ìgbà tá a fẹ́ ṣe ẹ̀sìn awúrúju àwọn mìíràn náà ń bẹ láyé lónìí tí wọ́n ń ṣe ẹ̀sìn ṣùgbọ́n tó jẹ́ pé ẹ̀sìn awúrúju. òun ni wọ́n ń sìn ẹ̀sìn tí òde délé tí ọ̀dá lérí ìmà ẹ̀sìn tí wọ́n àgbẹ̀kọ́ ẹ̀ ẹ̀sìn tí wọ́n mú láti ibi tó ti wá ẹ̀sìn awúrúju ni bọ́lọ́mbá wá sàánú èèyàn bó ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa yìí táwọn lè jókòó báyìí gbọ́rọ̀ ọlọ́run àti sóríire. Ọlọrun mọ́sálá ìgbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. àmín. àbí ọlọ́run fún ìlú tí a wà yìí inú ìlú wa ilé ogbó ìlú náà òjò àánú rẹ ìkẹ́ rẹ mọ́sálá yìí máa rọ̀ fún wa nínú ìlú náà. gbogbo ohun tó ti ṣe sínú ìlú yìí níkẹ́ lóore tí ẹ̀sìn jẹ́ góńgórí kan bẹ́ẹ̀. ọlọ́run má jẹ́ ó bàjẹ́. gbogbo àwọn tí ọlọ́run ṣe ní adarí tí wọ́n darí wa nínú ìlú yìí ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa ìmáàmù àgbà torí ta ọ́fíìsì wọn láwa yìí. àwọn sì ní bàbá ọba bí yorùbá ṣe máa wí yorùbá ní àáfàá bàbá kíni bàbá ọba. bàbá wa ìmáàmù àgbà má jẹ́ kí wọ́n máa padà sí aburú. gbogbo àwọn tí ọlọ́run kó tì wọ́n tí wọ́n jọ ń ṣiṣẹ́ ẹ̀sìn ọlọ́run bá ní máa kọ́ wọn máa ṣe. àwọn abẹ́lọ́ ń fún bàbá wa olú ti ilé ogbó ọlọ́run bá ní máa lò wọ́n sí ìtẹ̀lé tìrì ọlọ́run. gbogbo tí ó lò wọ́n fún má jẹ́ sí kọ́mọ jẹ́ ìlòdì sí tìrì ọlọ́run ọlá àti tóbi ọlọ́run àsìkò tí wọ́n yí dáadáa ń wọnú ìlú yìí ọlọ́run wá túbọ̀ jẹ́ kí dáadáa náà kọ́ máa wọ bẹ̀. ìrìnjẹ́ tàwa mùsùlùmí oníkọ́lọ́run wá jọ pọ̀ jù ọ̀sàmí dáadáa. gbogbo orin tí bá ń wọnú ìlú yìí jẹ́rìnjẹ́ tàwa mùsùlùmí ọ̀pọ̀ ń bẹ̀. bàbá ń jọ lójú ẹ pé irú àdúrà wo làbá wa ń ṣe ìjọba ìwọ máa ró sí iwájú ó ní gbogbo ayé ni ọ̀sà pẹ́lẹ́ ọ lórí pé nìdìrín lélẹ́yìí béèyàn bá gbọ́ kọ́mú èèyàn máa ń fà á mọ́ ọ̀dọ̀ ara ẹni èèyàn e ta ọkọ́ sí iwájú ńgbà tó ọ̀tá yẹpẹ̀ fáwọn ọlọ́mọ kò sì fẹ́ẹ̀ sí mọ́ láyé ọlọ́mọ yẹpẹ̀ títa ò sí mọ́ èyàn la fi bẹ lọ́hùn èrè tọ́pọ̀ nínú gbogbo oore tí bá ń wọnú ìlú yìí kọjá sáwa mùsùlùmí. ọlá àti tóbi ọlọ́run. mo kí àwọn ọmọ ya tí wọ́n ṣe agbátẹrù ètò yìí ìyá àjọ rẹ̀ wá ọlọ́run níjọ́ rẹ̀ wá. ọ̀rọ̀ tí à ń bá lọ táwọn sọ ń pẹ́ lọ́rọ̀ àdúà. ìyá wa wò ó àwa náà rí wípé gbogbo nǹkan yorùbá wọn ni tó da ọ̀nfàdùà èyí tí ọ̀dà gan òun náà ń fẹ́ àdúà àti kìbi tí àdúà ti pàtàkì dé àti kì í fún wa nínú ìbánisọ̀rọ̀ wa yìí. àwọn aládàbí èyí tí àdúrà bùkátà sí orí ẹ̀ láwà. wá tí wọ́n sùn tọ́lọ la fi sọ pé gbogbo ohun tá a bá fẹ́ máa wá tá a fẹ́ máa béèrè kọ́mọ́jáde kúrò níbi tọ́lọ́hún wí bàbá fọkàn bá ọ̀rọ̀ ọlọ́run lọ kò sí ìjà yòdó nu pé mo wá wà sí. ṣùgbọ́n gbà tí wọn náà bá máa tí wà tí ń bá lọ tó sì ń lapa lára rẹ ìgbà yẹn ló tó láyọ̀ ẹlòmíì a máa wá wà sí tí ó jẹ akèǹgbè tí ò lújú àgbẹ̀tẹ̀ wọn bá gbé agbè tí ò lújú lódò tí ó rí nǹkan mú bọ̀ kò ní rí ni akengbe tí ẹ sì lu fótifóti ayére òun ní ibi bẹ́ẹ̀ lọ pami ẹ̀rí pómi ọmọ wọnú ẹ̀ ṣùgbọ́n kà dúró bí ti ń ni ọmọ jáde níwà sí èyí tọ́ dáa jù kẹ́mi ni agbè tó lu lọ́nà kan. tọ́jẹ́ pé bómi bá ti ń wọ bẹ̀ yọọ máa sẹ́kùn bẹ̀ èyí ò rí lò. ẹni tí ọ mẹ́mi wá wà sí akẹ̀ǹgbẹ̀ tí olùjúnù tọkàn wá kún àga wọ́n rí pé ó jókòó lórí gbogbo ẹni ọba ọmọ èrò pọ̀ ṣùgbọ́n gbogbo ẹlòmíì kankan gani ẹlòmíì òun sì jẹ́ akèǹgbè tó lu fótífótí òun lẹ́nu tó dé wá sí ti ń sùn àgùntàn ọba yẹjú rẹ̀ ìdí ọ̀wọ́lé ọba ti sùn lọ yóò ti jáde tó ń lu fótífótí nù ẹni ó dé wá sí èyí tó lù lọ́nà kan òun lè yí ti ń fẹ̀mí àtàrà tí fi ń gbọ́rọ̀ ọlọ́run ìgbàdúrà wa. àwọn ẹ̀kọ́ ayé yìí ń bẹ tí wọ́n béèrè lọ́dọ̀ wa ta ni wípé tó lé ọ̀pọ̀lọpọ̀ òun ni ká wípé à ń yọgbà ìsìnjáàlì ìsìnjáàlì ni ìsìnjáàbà. a padà síbẹ̀ ọlọ́run ló mọ ènìyàn ọlọ́run ló ń dá wa nínú àmọ́ gbígbàdúà à ń ṣàdúà kọgbà à ń ṣe kọgbà àdúà náà látàǹṣe àmọ́ ń ṣe. níbi tá a ti sọnù tádùn àwo ti gbà àlẹ́kọ̀ọ́ yá yìí má àdúrà eléyìí tà ń ṣe. ọlọ́run subhanahu wa ta'ala ó retí àwọn kẹ̀kẹ́ lọ́dọ̀ wa gẹ́gẹ́ ládàbí tí wọ́n fẹ́ rí lọ́dọ̀ ẹni tí yóò ṣe àdúrà kádùn àrè ọgbà ọlọ́run mọ́sálá ìjẹ́ kádùn ẹni kọ̀ọ̀kan èyí tó ti gbà nínú wa ọlọ́run ò ní jọ́ bàjẹ́. Si, má dáwọ́ dúró máa rawọ́ sọlọ́hún antumul fuqara'u ila Allah wallahu huwal ghani in yasha yudhhibukum wa ya'ti bi khalqin jadid wa ma dhalika ala Allahi bi'aziz ọlọ́run ní gbogbo yín antumul fuqara'u ila Allah. ọlọ́run ní tálákà aláìní tẹ́ ẹ máa béèrè nǹkan lọ́dọ̀ èmi ọlọ́run nìyí. bó o pé bó o béèrè lọ́nà tààrà ó béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run kódà bó o èsù ò lè ṣe nǹkan kan fún ọ. nítorí tó o rò pọ́dọ̀ ọlọ́run ní gbogbo wa aláìní ní á àní ẹni tí ó máa béèrè nǹkan lọ́dọ̀ Allah òun ní gbogbo wa. Wallahu huwal ghaniyyul hamid. Sura wòle. Suratul Fatir. Aya Ọlọọni ní antumuli fukara o ilọ́lá. ọlọ́run ní mo pe gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn àtẹniláàánú yín àtẹnikẹ́kẹ́nu yín àtolówónú yín obìnrin inú yín ọkùnrin inú yín alágbára inú yín inú ni mo pè ẹni tí ọ̀sẹ̀ mi ọlọ́run ẹni tí ń sìn mí ẹni tí ọ̀sẹ̀ mi ọlọ́run. ọlọ́run ni mo pe ẹyin ẹ̀yin èèyàn. ọlọ́run ni mo pe ẹ̀yin onígbàgbé àwa là ń jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run ní gbogbo yín pátá ọlọ́run ní tálákà ní ọlọ́sí aláìní òun ni yín. níwájú èmi ọlọ́run. bọ́yọ̀ ọmọra rẹ ọlọ́run fira wa ha. èèyàn ní síwájú ọlọ́run làdúrà ọ̀rọ̀ èèyàn. tí ò ní máa ṣàdúrà kọ́ máa bọ́ ọlọ́run léèrè nǹkan. àtùmọ̀ ìfúkọ̀rọ̀ ìlànà. ìtì máa ń bí àwa nú onímọ̀dùn ìdí máa dùn ó máa wá mímọ bí ọlọ́run nú. àtùmọ̀ fúkọ̀rọ̀ òye àmọ́ àmọ́ bí àwa nú kéèyàn ọmọ bí wálé rè nǹkan kó tún wá lónìí kó tún béèrè lọ́la kó béèrè láàárọ̀ kó béèrè nrọ̀lẹ́ ẹ̀ márùn-ún lójúmọ́ lórí irun wa. kódà lè wí fún mi pé ṣé wọ́n dá mi ṣé wọ́n dá mi nítorí yóò wa. ọlọ́run lé tálákà lẹ́yìn ẹni tí ò ní tí ó máa béèrè lọ́dọ̀ ẹni tó ní ọlọ́run lémi ọlọ́run ní èmi tí mo sì gbóríyìn lórí gbogbo tí mo bá ṣe ẹ máa bí mi kèé bèmí ọlọ́ọ̀nù. ẹ̀yin lè máa bínú tí ẹ bá ń bí léèrè Allahu yàgòdọ́bù.

a máa bínú kèé tọ́lọ́run lọ́rùn. tọ́lọ́ títà àtú àdàmú òrùn. bọ́ ọba fọlọ́hún lẹ̀ tó ti péré ẹ̀ pé ẹ wá máa mú nínú ọ̀rọ̀ ọ̀hún tọ́ wàá máa bí léèrè kọ́ ọ máa gbà kan lọ́wọ́ ẹ̀ inú ọlọ́run dùn. wọ́n mú ní ìyá ìdá yóò ṣe àlùyà mú. ṣùgbọ́n máa ádámù ń gbọ́n wa ọwọ́ lánàá ìwọ náà lọ ṣiṣẹ́ bó ṣe dùn àwa máa bínú ṣùgbọ́n lóun èé bínú ó lémi ọlọ́run nìkan ní. ọlọ́run lémi ọlọ́run hamid èmi lọ bá bọ́rọ̀ èmi lọ bá tó jẹ́ wípé hamidu lèmi ọlọ́run ọba tí mo bá ṣe mo ime. mẹ́. Èyàn ṣe é ní Bọ́ ọ bá béèrè nǹkan lọ́dọ̀ èmi ọlọ́run tí ì ọ. mo gboríyìn lórí ẹ kí ẹsẹ̀ pé n tó o béèrè òsì mi nínú ọ fi ti aburú kan lọ tó lè sí ọ tí wọ́n mọ̀ bá a bá padà fi bá a bá fi hàn ọ́ ó tún máa èmi hamidu nù. ọlọ́run lẹ́mi ọlọ́run ọba ní abọ́rọ̀ alhamid ẹni ó gboríyìn lórí gbogbo ohun tó bá ṣe. ọlọ́run ní bá bá wù èmi ọlọ́run ọba bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ní mọ̀ mí kẹ́ ẹ máa béèrè lọ́dọ̀ èmi ọlọ́run ìyá aṣá yìí oṣù ìbùkún mo lè kó yín kó ńlẹ̀ kí n palẹ̀ ẹyin mọ́ nítorí pé ẹ̀mọ̀ mi lábọ̀rọ̀ tí èèyàn fi léèrè tí fún ni. ìyá aṣá yìí oṣù ìbùkún. ọlọ́run ní tó bá wù mí mo lè pa yín mọ́ kí n kó yín kó ńlẹ̀. wáyàtì bí kọ́líkì jẹ́lì. ìwà àtúmọ̀ àwọn ẹ̀dá míì wá tí wọ́n mọ̀ mí lábọ̀rọ̀ tí wọ́n sì máa bèbè ọlọ́run lérè. wà á máa dàlíkà àlàlọ́ ìbí àdì. kí n kó yín kú ò kí n mẹ́lò mi wá kò tóbi fẹ́mi ọlọ́run láti ṣe kẹ́ẹ̀bí mi kí n fún yín kò tóbi lọ́dọ̀ èmi ọlọ́run láti ṣe. wà á máa على الله بعزيز bí èèyàn bá wá ń bẹ ọlọ́run yìí tí ń ta máa pé kádùn àwọn gbà ó bùkátà sáwọn aládàbí kan tí wọ́n retí lọ́dọ̀ ẹni tí ń ṣàdúà Kèé ṣe fẹ́ ọba na awọ wọn ọ̀nà tẹ́ ọlọ́run owó ọlọ́run ilé ọlọ́run ọmọ ọlọ́run mọ́tò bẹ́ẹ̀ kọ́. ó ní ládàbí tá a mọ́ ó ní ládàbí. ó ní ládàbí. tá a máa fi bọ lọ́hùn léèrè nǹkan. nínú ládàbí àkọ́kọ́ ẹni tí ó gba nǹkan lọ́wọ́ ọlọ́hùn ọ̀fọ̀ ọlọ́hùn sí àyè. bí wọn náà kéèyàn bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ tí òfin àyè sófun ó ní fún ó pé kọ̀mọ kọ̀mọ bó o ṣe tó kọ̀mọ bó o ṣe jẹ́ kò gbé mi sípò mi. ọ̀fọ̀ ọlọ́run sáàyè rùbúbíyẹ̀ òní mẹ́ni kankan lẹ́yìn ọlọ́run pọ̀ ńlọba tí ń tọ́jú ẹ òun ni rọ́bù alakhaliku arọ́ziku alimudabiru li umur alimuhyi alimumi alimu alimufsit alakọ́bìtì. alibasit ọlọ́run ní jẹ́ ọmọ ọlọ́run pẹ̀lú sẹ́ẹ̀ ọmọ wípọ́ bá tó o máa pè yìí ọgbà wípọ́ òní rọ́bù ìtò ń bẹ lọ́dún ẹ̀kọ́ tó tún máa béèrè nǹkan kún ọgbà pẹ́ ni ó ọ máa dúpẹ́ tí orí ipò tó wà ná kó o tó tún máa béèrè kí ni àlékún lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run lọ́ọ́ máa pọpẹ́ gbogbo nǹkan fún tọ̀rọ̀ ọgbà lè ṣe. gbogbo nǹkan ẹlẹ́dàá gbogbo nǹkan ọba yìí òun náà ni rọ́ọ̀sìk ẹni tí ó ń gbẹ lóhùn tó lóhùn ọ̀dà lóhùn yọ mọ̀ wípé a sì kí ìjẹ̀mú ẹni tí ń ṣe Allah ni subhanahu wa ta'ala. ìmọ̀lọ́hùn yìí lọ́kàn ṣoṣo a máa ràn yàn lọ lójú pọ̀nà kádùn èèyàn gbà. ẹni tí ìdọ́lọ́mọ ò sí fún. ó lè ṣokùnfà ìkọdínà gbígbàdúà onítọ̀hún ọmọ wípọ́ lọ́hùn ìlàhùn òun lọ́ba fìsàmà wọ ìlàhùn fìlà àrùs. هو الله في الأرض هو الله في السماء هو الله ما أعلى ثناء وأشاء ọlọ́run òun náà lọ́ba tọ́jẹ́ wípé òun lálágbára ní sọ́mà, òun lálágbára nílẹ̀. èyí dọ̀rọ̀ yenu nu ládàbí àkọ́kọ́ ẹ̀wọ́rọ̀ nígbà tí ń sọ̀rọ̀ àdúrà fún wa nínú bákọ́rà ayọ̀ one eighty wa ìdá alaka ìbáàdì ànì. wà ìdá táwọn ẹrú mi bá ń béèrè nípa èmi ọlọ́run wọ́n lọ bàdánbì léèrè ni. wípọ́ tó olóhùn nìkan ni ká máa nǹkan. أبعيد فندعوه أم قريب فنجيب ọba rẹ yìí ìrẹ ànábì sójìnà ni jama tọba jina ká lè pariwo ẹ lóhùn rere sọsúnmọ ni bọba súnmọ ká máa bá Ọba ọba gbogbo ìgbà táwọn ẹrú mi bá ń béèrè nípa mi lọ́wọ́ rẹ pé ṣé mo jìnnà ní àbí mo súnmọ́. fàyẹ̀mí kọ́ni. jẹ́ wọ́n mọ̀ pé mi ọlọ́run mo súnmọ́. òye mo dáwọ́ tàdárí dáadáa ní. mo súnmọ́ yín ju yín lọ. fàyẹ̀mí mo súnmọ́ débi tí. nǹkan súnmọ́ àyàn dé mo súnmọ́ jù bẹ́ẹ̀ lọ. ọlọ́run nílẹ̀ ànábì sọ fún wọn wípé ọba tó súnmọ́ ni mímí ẹ sọ ọba tó jìnnà. òjìbù dáhùn wa dáadáa dáadáa ní. mo sì máa ń gbọ́ ìpè ẹni tí bá ń pè mí mo máa ń gbọ́ àdúrà ẹni tó bá rawọ́ sí mi mo máa ń fún ẹni ó bá béèrè nǹkan lọ́wọ́ mi tó bá béèrè. Gbogbo ìgbà tó bá rawọ́ sí mi ọlọ́run mọ̀ máa ń dáhùn. Sọ́lì ẹ̀sẹ̀ yìí lè. Ọlọ́run ní fa fa tẹ́ ẹ bá wá fẹ́ kí n dá yín lóhùn ládàbí rèé lìyẹ ṣàjìbù lì. Bàlíyà ṣàjìbù lì. Ẹ̀yin náà ẹdẹ́ mi náà lónàá. Ẹdẹ́ mi lóhùn. Wàlíyù mi ló dé. Ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú gbogbo sẹ́tìmọ̀sì làálàhùn yà àríṣọdún. ẹ gbà mí gbọ́ pé mi lọ́ba tí mò ń dá gbogbo nǹkan mi mọ́ dá yín. ṣé gbàgbọ́ rí ó dúró mbẹ̀? ẹni tó ń pè tó o ní kó fún ọ ní nǹkan tó o fẹ́ gbà kan lọ́dọ̀ ẹ̀ tí gbàgbọ́ rí ó dúró lórí bóun lọ́dọ̀. tó ń ṣe iyèméjì yìí sí bóun ni yóò ṣe dọ̀ọ́lù. nígbàgbọ́ wípé gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ ẹ ẹni ó ṣe òun lọ́lọ́run gbígbàgbọ́ yọ ọ̀bá dúró gbígbà àdúrà a máa jìnnà síyàn. ọlọ́run lẹ́yìn náà ẹ dá mi lóhùn wálé yóò mi nú mi. ẹ sì nígbàgbọ́ lórí ìjọ kan ṣoṣo èmi ọlọ́run ẹ gbàgbọ́ lórí gbogbo iṣẹ́ tí mò ń ṣe ẹ gbàgbọ́ lórí pé mi nìkan ló yẹ ká ẹ máa ṣe. ládàbí àkọ́kọ́ ni. àdúrà béèrè kéèyàn nígbàgbọ́ tó jìnnà tọ́lọ́wọ́ bá gba àdúrà aládùá ẹ̀kejì bá a bá ń wá gbígbà àdúrà a fẹ́ máa bẹ lọ́hùn a ní ikhlas fọlọ́n subhanahu wa ta'ala nínú àdúrà wa ara ẹ̀ wa sọ nínú a tún gbọdọ mọ wá nǹkan kan kún àdúrà tó yàtọ̀ sí ọlọ́run. bó o tó ọba bẹ tí wọ́n wá ní nǹkan òun ni kọ pa sí ó lè gbàdúrà rẹ yàtọ̀ fún pọ́ ọ lágbára ọ̀fẹ́ ṣe sádàkà. èèyàn owó sádàkà ti wà ọyà ẹ̀rà màálù ẹ̀hà fáwọn èèyàn kò bí ọba ti jù yún lọ ẹ̀sìn ò ní takò ọ́ ṣùgbọ́n tó yẹ pàdùn ààrẹ ló béèrè màálù wọ́n sọ fún ọpọ́ ọ̀láfọ̀mọ́ nínú àdúrà rẹ̀ kò síran àdúrà tí béèrè màálù tọ́ba sọ ọlọ́run lọ fẹ́ bẹ̀ kọ̀sáyà nígbà ọba fẹ́ bẹ̀ mí kọ́kọ́ pa màálù kan. ọgbọ́n àti jẹ ọ̀dọ́ tí a ní máa wí ọgbọ́n àti jẹ àwọn àfáàní pé àdúrà tá a fẹ́ ṣe fún ọ yóò màálù dúdú òun ló béèrè fún èwo ni ọlọ́nu ní òṣèṣẹ́ àmàlámẹ́ àdúrà tó funfun èwo ni ọlọ́nu ẹ̀bà ọlọ kò sí èdè ọlọ àbí kọ̀bálọ̀ ọ̀sádùá tó pé ń jọ́ tí ó sọ̀ tó bá màálù dé kò séyìí tó bẹ́ wúrẹ́ dé àwọn àbá àti bá débi ní ìsìnkú wọn tún gba mílíkì àmúlòyìn wọn gba búrẹ́dì sí kérò jẹ oúnjẹ òfin kó lè pé àti bọ́tà àbí èrò òjò oúnjẹ yóò pé gbogbo ìgbà tí èèyàn bá fẹ́ bẹ lọ́hùn ikhlas pàápàá gbogbo ẹ̀dá tọ́ba wà nípò káwọn èèyàn máa wò pé bọ́ọ̀bá bá níbẹ̀ lọ́hùn wọ́n wò ó sí sọ̀lẹ̀ ẹni rẹ lẹ́ni yìí kò sí ìwọ́n mẹ́. wọ́n á má sọ̀rọ̀ ààrẹ dùn ọ̀sà fún wa. sọ wípé ìwọ ló gbàdúrà wọn ìtò òsè mọ́ sọ fún wa pé lòó ṣe fún wa àyẹ̀sẹ̀ jáde á lu àyàn ọlọ́jọ́ méje ni òkú ògbé orun ara ẹ̀ ní ti sùn. bàbá tí a ṣèjọ́ méje fún yàrá yẹn iye owó báyìí irú àdúrà yín ò lè gbà torí ò ṣe fọlọ́hún gbogbo àdúrà tọ́lọ́hún ò gbà ìkíláàsì àfọ̀mọ́ fọlọ́hún ọgbọ́dọ̀ wà ń bẹ̀ ọ gbọ́dọ̀ dojú ẹ̀kọ́ nǹkan kan ju taari lọ àlọ́ lámàlàkùn mukarrab ọ gbọ́dọ̀ dojú ẹ̀kọ́ màláíkà wàlà nabiyyun mursal ọ gbọ́dọ̀ dojú ẹ̀kọ́ ànábì kan tààránṣẹ́. wàlá wàlíyó ṣèkùn ọ gbọ́dọ̀ dojú ẹkẹ nìkan tó ọmọ ní wòlíì ńlá gbàdúrà rẹ ti gba eklas ọlọ́nìkan ó lè yàn dojú àdúrà rẹ kọ tó bá fẹ́ kọ́lọ́hún ọgbà. mọ́tò fọ́tò káwájú fọ́tò ṣéwù lágbájá. fọ́tò àfa alágbájá bàbá ti ń àwọn àfa wa àdúrà àwa ti gbà àdúrà àwọn ní ìkìláàsù kọ̀láfọ̀ máa ń nú ọlọ́run nìkan ó lè yàn án dojú kíní kan kọ́. mọ́pẹ́ nǹkan ọba ti fi sí i lọ́gẹ́lọ́gẹ́ rẹ̀ ọgbà. ìmọ̀kọ̀rẹ́ sí yọnu tọ́lọ́hún fàyín ní kọ̀rí ìbùn ọlọ́ni mo súnmọ́ mo tó ọba tó ya la hawla wala quwwata illa billah gbólóhùn tó dáa ni bó wílẹ̀ kan wájú ọlọ́run tó fi gbàgbọ́ wí ọlọ́run ti mọ̀ pé ọgbà pé kò ságbára kan lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n gbẹ̀mí ẹ bá ń sọ fún ọ pé ń bọ̀ bá ti wí tu ọ one thousand one hundred and eleven àdúrà rí ò lè gbà ó bẹ̀rẹ̀ wípé mi ìrìn òsopọ̀ mọ́lọ́mọ ọ̀sáfọ̀mọ́ fọlọ́hún nínú àdúrà rẹ̀ gbogbo àdúrà tọ́lọ́hún subhanahu wa ta'ala tàbẹ́sìn nígbà tí sọ fún wa nínú wáàsí wa tó ṣáájú wípé ẹ̀sìn làdúrà gbogbo ẹ̀sìn tọ́lọ́hún subhanahu wa ta'ala tí ó gbà lọ́wọ́ èèyàn gbogbo ẹ̀sìn tọ́lọ́wọ́n gbà lọ́wọ́ èèyàn àfọ̀mọ́ gbọ́dọ̀ wà ń bẹ̀ ọlọ́ni wọ́n máa umiru. illa liyabudu Allah mukhlisina lahu dina hunafa. Wọ́n ọ̀pá wọn láṣẹ nkankan, ọlọ́run ọ̀pá wọn láṣẹ nkankan. Wa ma umiru illa liyabudu Allah. Kò sí tí èmi ti lọ́dọ̀ wa ká sìn lọ. Ibẹ̀ láti rí gbàyégbádùn. ẹ ṣe má ṣe kásì má ṣe kásì má ṣe. yà. wọ́n wá nítorí ìtọ́lọ́hún wọ́n kò sí iná làwọn. kò lè sí iná làwọn dínà àfọ̀jàpá. gbogbo tá a bá fi sí ẹ̀sìn ọgbọ́dọ̀ jẹ́ ìtọ́mọ pọ́nbélé nìkan a tún mú nǹkan míì àá wọn. ọlọ́ọ̀ni kọ́ ọba tó wá gbọ́n ọ̀sẹ̀ dúdú tó tó gbọ́n rẹra ìgbà làdúrà wo tó gbà mo lọ ti kàyún. abáfẹ́ sàdúrà yìí ajàtàrí méje àwọn kúkú lọ mọ̀ bóòlù ẹ̀pẹ́ ládùúà ọ̀fọ̀ ni wọ́n pè jẹ́ ń jàtàrí sí. àbí ẹ̀kọ́ ni ẹ̀mọ́ wùlẹ̀ pé ládùúà kúkú pè ní kíni ọ̀fọ̀ ó ti kú òní tọ́lọ́hún. gbogbo àdúrà tẹ́sí ń retí lọ́dọ̀ ẹ tọ́lọ́n subhanahu wa ta'ala tí ó gbà ọ gbọ́dọ̀ jẹ́ wá pẹ̀lú bàbá yìí èyí kan lọ bí àdúrà. a fi ẹnu wa náà ti nínú ètò a ṣe ká tó ọ̀kan nínú àwọn aṣíwájú wa fàdọ́ọ̀là bùnú ọbẹ̀yì kọlọ̀mbà ni yọnu sí i. ó ní rasúlù karim sallallahu alayhi wa sallam ó jókòó ní masáàsì ńjọ́ kan ìdákàlà rojul ọkùnrin kan wá wọ masáàsì ìgbà arákùnrin wọ masáàsì fasọ́là. ó sì kírun bó ṣe ń kírun tán lọba tẹ́wọ́ pé Allahumma gfirli ọlọ́run ni mi warhamni ọlọ́run kẹ́mi àdúrà ni àbádúrà ọba tó sì ń pè gbọ́ àbí ọ̀gbọ́ ọgbọ́ ṣùgbọ́n kò ló ládàbí àdúrà àdàbí wa fẹ́ kọ ní ládàbí tí èèyàn fi bọ́lọ́hún sọ̀rọ̀ onírànràn ọ̀nà lọ́mọ mi. ọmọ mi ilé fẹ́ gbó lọ́wọ́ bàbá kó ètè omi ilé máa ń tẹ̀rí gbà ọmọ dá ọ̀nà tí kálukú bá ń gbà tí fi ń béèrè tó fi approach bàbá ẹ̀. tèyí tó yá òun lọ́mọ bó ṣe bó ṣe gbé kalẹ̀ èyí tó pẹ́ òun náà lọ́mọ bó ṣe wí. rasulu karimu wa n sọ fún aṣíwájú wa yìí wípé àjẹta ayọ alimusọlì arákùnrin tí ń kírun yìí ojúmọ́ nǹkan ọ̀ sọlọ náà lọ fẹ́ gba nǹkan lọ́dọ̀ ẹ̀ tó o sì ti gbà aláàmọ́ ègùbírìlì aláàmọ́ ìràhámnì àjẹta ọ̀nkájú anábì ò sì lè rí pé nǹkan ọ̀dà. kọ́gbà lọ́wọ́ èèyàn kọ́mọ́ fúnlé ìtọ́dà sẹ́rí kọ́gbà tí ọ̀dà lọ́wọ́ ẹ̀ pé kọ́mọ́ kẹjúmọ́ ọ̀dà abóòdó ti wá ṣe ànábì ní ìdá sọ̀lẹ́ìtà tọ́ ọba kírun tán jókòó fahmed lọ́ha ìtí òfin bẹ̀rẹ̀ tọ́ fẹ́ ṣàdúrà tọ́ béèrè nǹkan ọlọ́run kọ́kọ́ ṣe dúpẹ́ èyí tó ti ṣe fún ọ kọ́kọ́ dúpẹ́ ní tó ṣe kó o tó wá máa béèrè kí ni omi bẹ́ẹ̀ yẹn ti ṣàdúrà tí wọ́n gbanu lẹ́sẹ̀ bọ́ọ̀kà tó dọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mo tún fẹ́ báyìí ọ ò dúpẹ́ èyí tó ṣe bó ṣe wọ́n náà ń kọ́ ọfẹ́ nìkan nìkan lára ọkọ̀ tó dẹ́ ẹ̀ka sà oníkàbọ̀ ẹ bá ń wá séjì kan àà òun lọ́wọ́ lánàá tó fún ó béèrè pé àà ṣé wọ́n kọ́ wá lánàá ni. ó ti wá dúpẹ́ tana ọlọ́run lọ́la kojúwe tọ́ga ó dúpẹ́ fọlọ́run bí mọ́ wúwa àlò bàbá fẹ́ máa yin ọlọ́run yìí lọ mẹ́yìn tọ́lọ́run ọgbà lọ́ẹ̀ òkè sọ́ba hùn ọba hìn ọba hàhà hàn. àwọn ẹ̀yìn tọ́bọ́lọ́run mú tó ṣe déédéé ọlọ́run ni o.

yóò bí ọ lọ wá tó péré ọmọbẹnu alukur'an ẹ̀yìn tó péré ọmọbẹnu ọ̀rọ̀ aṣáájú ẹ̀dá anabiwa Muhammad òun jẹ pé àlè láti yọrí àdúrà wo lè gbà bá dúró bí tí kìtàbù àti súnà sọ fún wa bí bá ń gbà ìtọ́ba wa fẹ́ fún fún wa yẹn ló ń gbà tá a fi ń rí nǹkan ìtọ́ba yìí fẹ́ fún wa tó ti kà kọ́ọ̀lẹ̀ rẹ̀ òun ló fà ó ti wípé ó pè ń pèkúpè á sì tún fọ. ó lè pé pèkúpè kó ebe ọrịa ọ̀rẹ́ nìkan tó ń tó tó ń gba ẹran síbi òkúta tó ọmọ tó sì rí àbí òsì. orí àwọn kan tí ń ru omi. ń béèrè nǹkan ń rí tí wọ́n fún lẹ́yìn tọ́tọ́ sí tí ń sàfọ̀ mẹ́ẹ̀ bó ṣe yẹ wọ́n ṣe máa dálì ọ̀ ń fún ọ ní ìtọ́kọ́lẹ̀ kó wọn fún ọ torí orí ayé ni ọba wọ wáwọ́ mà kò ní torí wípé o gbé òun lọ bí tí e sáàyè òun kọ́mọ́ fún ọ ní tó bá fẹ́ fún ọ lórí kádùn ó lè gbà èyí tó fẹ́ fi kọsẹ̀ kò ní sọ wípé ọ̀pọ̀ gbogbo adérípọ́n ní ń ọ tó náà ti mọ̀ ọ́ yọ ọ̀hún ọkùnrin ọ̀daràn yìí ọlọ́wọ́ ò ní pẹ́ torí ẹ̀ fún ọ ní tó bá yan ọlọ́run hùwà àlò. kama kee sọrọ sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ó fẹ́ yí ọ̀gbọ́ kọkàn máa yìn bó ṣe wọ̀ ó ní yìn ọlọ́run bì mọ́ wúwá àlò tó mu ti ń jẹ́ níbo ló ti wá mà ó pàdánù alukuran ó pàdánù ọ̀rọ̀ ànábì náà. ní tó bá ọlọ́run tán ní tó àsàlátù ló kù ẹni tó ní kọ́ àsàsàlátù fún mi ibi tọ́rọ̀ ó ti yanu o ee ọ̀rọ̀ mi bí èsì láti kọ̀ndẹ́ẹ̀mù ẹnìkan wọ́n sàmọ̀ gbọ́n tí mò ń wíjọ́ ọmọ yìí o ànábì ní sọ̀rọ̀ ní ti ó ní sàsàlátù fún mi ok àwọn tí wọ́n á bá lò gbà àwọn wá ń bi léèrè wípé bóun ni ká ti ṣe àsàlátù fún ọ ẹni wọ́n sàsàlátù fún wọn tó ní ká sàlátù fún ọwọ́ akọ wọn wípé báyìí ni ká ẹ ti ṣàṣàlátù fún mi o ẹni tó ṣàṣàlátù fún tó sì ti kọ́ abá ti ṣàṣàlátù fún ìwọ wá fàṣàlátù tiẹ̀ lẹ̀ ọwọ́ lọ mú èyí sẹ́nìkan dáhùn. ẹ jẹ́ wa náà ru okínní wò káwa adájọ́ yẹn. ìwọ ní kankan tó wípé èyí ni ẹ máa ṣe fún mi ẹnìkan wá lọ ṣe nǹkan míì nǹkan míì tó ṣe ọ̀dọ́ rẹ náà ní sì ń gbé bọ̀ ẹnìkan wá gbé tiẹ̀ tó ní ó ṣe olóògbé wá tíṣà òfin yẹn lásàmẹ́ǹtì ó ní kí wọ́n ṣe question a b c ṣàpèkọ́ àṣàpọ̀ mẹ́ ẹnìkan ní ṣèbí lójú ìwé kan náà ni. ibi mbe gini ka okwu mbe so what is abc was ele fa e bi o se ibi ibi ma kristi ma pe ele bi o se ta lo gba tisa to ma kise re nu ami je yi eyi to se eyi to se eyi to dunwe ni eyi to se eyi to dunwe bo ba to si gan gbe e ma o ti gbodo iwo na ma ma ise a jo ma ma ise ara lo kìí sọrọ ọjà kìí sì sọrọ ijọ, kìí sọrọ ẹgbẹ ọrụ ẹ̀sìn ọrụ ọ̀rọ̀ ntẹ́sìn wámúwá ni oníkan lọsọrọ yìí o ni wà sọ́lẹ̀ àlàyà sàṣàlátù fún mi wọ́n sì bile re, ó sì ju ya ọwọ́ ń fò wà wọn kán káàkiri wọn lásàlátù ọ láwọ ẹkùn. tí ó sàwọ ẹkùn mọ́dì kó tó sàṣà látù onírànràn àṣàlátù òhù oníkásẹ̀ kan rọ̀ àti gbogbo kọtẹ́ fásàlátù lọ ẹ̀yìn lọ wá ń wá kiri pé àfàṣà lásàlátù kiri lọ àkókò sì le tó wà ó àṣàṣàlátù fánàbí ọ̀sẹ̀ máa kiri kọ́ ọ wá ká àṣàlátù ànábì ti kọ́ a kò sì fi pamọ́ ó sì rọrùn kí lọ́mọ wá wà kó wà kiri sí. Ànábì ní wasalli alayya sàtàlátù fún mi tó o bá sàtàlátù tán sùnmọ́jọ̀ lẹ́yìn ẹni kó o tó wá béèrè tó o fẹ́ lọ́dọ̀ ọlọ́run. nígbà Ànábì wa sọ bẹ́ẹ̀ tán odijọ́ mi arákùnrin kan náà wọlé. ó sì kírun ńgbọ sálámà ó yin ọlọ́run ọ̀rọ̀ sàlátù fànàbì nígbà òṣèṣẹ́ tó sàdúrà ànábì ní ayé alimusọ́lì ńgbọ ọ̀sẹ̀ sàlátù tán ànábì nílẹ̀ arákùnrin tó ń kírun ó nígbà ó ti yin tó o sì ti sàsàlátù fún mi ó béèrè tó o bá bí ọlọ́run léèrè o fẹ́. tujab. Lọ́jọ́. Odú tujab. Bọ́lọ́n léèrè ń tọ́ ọfẹ́, ọba yóò sì gbàdúrà rẹ̀. Ó fẹ́ yí pé tá a bá fẹ́ ṣe àdúrà tọ́lọ́hùn subhanahu wa ta'ala tí ó gbà lọ́wọ́ wa. Nínú ládàbí tó wà fún un, òun náà ni ká yin Ọlọ́run ká dẹ̀ ṣe àsàlátù fún un aṣáájú ẹ̀dá anábì sọ fún wa pé kullu du'ain kullu du'ain mahjubun kullu du'ain mahjubun gbogbo àdúrà pátáté èèyàn ṣe láyé náà ti da gàgà bò wọ́n ti yí lásọ gbogbo àdúrà rẹ̀ wọ́n yí lásọ wọ́n á sísọ lójú ẹ̀ ọlọ́run àtàtúnṣọlẹ̀ àlàyà anábì lórí bọba tó sàṣàlá tún fún mi mọ́mú tọ̀bùrání lọ́gbà díìsì yẹn wa ó ní kúlù du'ain mahjubun àtà tùsọ̀lìyà àlàyà ó dìbò ọba tó sàṣàlátù fún mi fún tó bọ́ sísọ lójú àdúrà rẹ̀ wá wá sàlátù tí wọ́n ṣe tánàbí kọ́ àwọn sọ̀hábà oníkọ́ máa ṣe. lẹ́yìn eléyìí tó ọba wa fẹ́ bẹ lọ́hùn nínú tó ìbẹ́lọ́ ń béèrè ní kibula kìbùlà àyíkọ̀yìn sí kìbùlà àṣàdúà dojúkọ kìbùlà ni kódà bó bá sorí ìrìn òun ló ti yẹ kọ́ ṣàdúà ó dojúkọ kìbùlà Allahumma lakal hamdu amúdàkìníkà Allahumma salli ala Muhammad ọlọ́run orí ibi tí mo wà yọmí bẹ́ẹ̀ ó dojúkọ kìbùlà ni. má jẹ́ kí ó le. tàbí gbàgbé kọ́ mọ́ mọ́ ọ láti lè dojúkọ kíbùlà ọ̀pọ̀ èèyàn ní máa ń ṣàdúrà tí máa kọ̀yìn sí kíbùlà torí ibi tọ́lọ́hún tí máa dojúkọ yẹn jù ní kíbùlà ni rọ̀ṣúlù fi sọ fún apẹ́tẹ́ nìkan nu yín bá ń kírun kọ́ mọ́ tún nǹkan kan síwájú ẹ̀ ibi kíbùlà tó dojúkọ mọ́ tún nǹkan fa inna Allaha kíbàlà bó o ṣe dojúkọ kíbùlà yẹn ọba rẹ gan náà ti dojúkọ. ó ti dojúkọ ó túmọ̀ sí wípé tá a bá ń wá dojúkọ ọlọ́run ṣẹ̀dá déédéé bí tá a dojúkọ kírun ibẹ̀ lọ́wà. bọ́ọ̀bá fẹ́ ṣàdúrà ni wípé òun dojúkọ kíbùlà. anábì máa ń sẹ́nu àdísì tó mọ̀ rúbọ̀nà kàtọ́ tọ́gbà wá fún wa ọlọ́run bá ní yọ́nú sí i. ó sọ fún wa pé lójú ogun Badar. rọ̀súùlù sọ̀rọ̀ sálà ó wọ àwọn ọ̀sẹ̀bọ tí wọ́n fẹ́ ja mùsùlùmí lógun bí wọ́n ti pọ̀ tó níjọ́ náà ẹgbẹ̀rún kan ni wọ́n àwọn sahaba níjọ́ náà wọ́n jẹ́ three hundred and nineteen àwọn jẹ́ three hundred and nineteen wọ́n fi bí five hundred and kankan wọ́n fi jù wọn lọ. àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀yin oníṣòro wọ́n fi dùn án lọ. Ànábì wa wo bí wọ́n ṣe pọ̀ tó. Orí ah! wíwá ọ̀ràn yóò sì ń tọ́gbà jàdúrà lọ. Ẹ wo ibi tó wà sẹ́yìn pé nílé ẹ̀kọ́ wà. Mo sọ gbogbo bí ọba wà ọba fẹ́ ṣàdúrà kíbùlà lódojúkọ. Ànábì òpé torí wípé òun wà níta láàrin èrò. Nígbà wọ́n fẹ́ bí Ọlọ́run ìsàkùbọ̀là kíbùlà. kíbùlà lànàbí dojúkọ ó dojúkọ kíbùlà máa gbọ́ àwọn ẹ̀kọ́ fún màmá ọwọ́ àmá dàyàdẹ̀ ọ̀nà ọwọ́ ẹ̀ báyìí. fàjẹ́ aláyé àtúfọ̀rọ̀ bá bó ṣe ń bọ́ bá rẹ̀ sọ̀rọ̀ ní. Allahumma ọlọ́wọ́ ẹnjísìlì wà àdàkà lẹ́sìn mi. ọlọ́run bá mi múṣẹ. Allahumma àti máa wà tẹ́nì àdéhùn wípé ọmọ ọ̀ràn mi ṣe bọ́tà ti wulẹ̀ ọ̀pọ̀ tó ọlọ́run mọ́sálàyé fún mi torí pé Allahumma tọ́ ọ bá pa àwọn tí mo kó lọ tọ́ ọ bá lè pa wọ́n tó o ń kẹfẹ́ rí wọ́n fúnni mi ni Islam nínú àwọn mùsùlùmí tí mo kó tọ́ ọ bá lè pa wọ́n rẹ́ láàtún ọba dùfìlà àrùn kò ní sí lórílẹ̀ ayé mọ́ àwọn tí wọ́n máa sọ. ó fẹ́ pọ́lọ́mù àwọn sàábé sẹ́ẹ̀sì kù ọjáde náà rọrọ̀ súnú nísìnyí. ànábì nítọ́ ọba lè jẹ́ kó wá àwọn kèfèrí kápá wọn ká àwọn mùsùlùmí wọ̀nyí láàtún ọba dùfìlà àrùn kò ní sẹ́ni tí ó sìn ọmọ lórílẹ̀ ayé anabi ọyẹ kogbo máa da yẹdẹ yìí mustakbala kibula lẹni tó ti ọwọ́ ẹ̀ tó dojú kọ kibula ata sakọta rida owu amankabayi rida aṣọ tó fi bu ọrùn pẹ̀lú ọwọ́ tọtẹ báyìí títẹ tọtẹ aṣọ yẹn rí bọ ọ̀rọ̀ pọ mẹ ó fi wa wípé àdójúkọ kíbùlà tàbá fẹ́ ṣàdúà ẹ̀kẹ́jì a máa tẹ́wọ́ bí ẹni tó fẹ́ gba nǹkan lọ́dọ̀ ẹni tó ní nǹkan ìtumọ̀ ọwọ́ títẹ̀nu onítùmọ̀ ọlọ́mọ tẹ́wọ́ tí mò ń béèrè bá ń kó sí mi lọ́wọ́ bọ́ ọba wa ń ṣàdúrà tó tún ṣe gbéraga pé ọlọ́run wàá fún mi lówó ni o <laughs> láì sí bọ̀dẹ́ bọ́ kan sí bọ̀dẹ́ kà á fọ́ àjọ máa lówó ìní ọlọ́run ọ̀fẹ́ lówó ọ̀kọ́lé fún mi ni o á tẹ̀wọ́ sọ́lọ́ ni onífi ọ̀hàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ta kẹ́sàn pé à ń tún mu lè fòkàrọ̀ gẹ́gẹ́ bí tálákà tí ọba bọ̀rọ̀ tó ní gbogbo wa tẹ́wọ́ èyí dáwọ́lẹ̀ tí bá ń béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run pé kò sí kò sí bá kò sí kọ̀ǹdíṣàn tíyẹn wà o tún gbé ogbe tèkó o tún gbé dé inú àdúrà ẹ̀sìn ti lágbèkalẹ̀ ó rí rẹ̀ talaka tálákà tó fẹ́ gbà inú ọlọ́wọ́ a máa dùn àdìsí gbé kọ́ gan a máa àdìsí gbé wá pé inna rabbak karimun ọba tá a máa ń pè yẹn ọlọ́rẹ ni aláàánú ni ọba tó jẹ́ wípé ó ti ju ní ìlọlọ́hún hayi ojú ẹni tí bá ń tẹ́wọ́ a máa tì í Ọma tìjú mi ní abdi a máa tìjú ẹrú ẹ ìdá rọfà àyàdéyìí ìlẹyìn ayàrúdáhùnmá sọfra tẹrúbà tí ọwọ́ ẹ báyìí sọ bẹ́ẹ̀ ọwọ́ tó tẹhùn Ọlọ́run èésà ẹlẹyìí mọfì kanú ẹfẹ ní tọtẹ kò ní jọ ọdọwọ láì má bọ fi kíni nǹkan sínú ẹ máa tẹwọ máa béèrè kan Ọlọ́run. ojú rẹ̀ a máa gba ẹ̀dá tì. bàbá fẹ́ tọwọ́ yìí oríṣi ọ̀nà àtìká gbọ̀n máa tẹ́wọ́. tọ́ọ̀bà tẹ bá lẹ̀ káfí inú ọwọ́ ẹ̀ báyìí o sí sánmà báyìí bẹ́ẹ̀ yóò sì sí rí ó sì sí sánmà ó dọ́mẹ̀ téèyàn fẹ́ gbà sọ́n gbòsí báyìí ní mo wà bọ́ ọ́fíìsì yọ̀dànù sọ́bi tí wọ́n fẹ́ bọ́ ọ́fíìsì wọ́n bá ṣe pọ́wọ́ kan náà ní ẹlẹ́yọ̀ ọwọ́ kan lọ gbà ó tọ̀nù tí wọ́n bá sì fẹ́ bọ́ ọ̀dà áwájú ọ̀dà alẹ́ nu bí wọ́n ṣe fẹ́ kátẹ̀ ni ó sì nu ọwọ́ ẹ̀ báyìí kódà òtún lè rọra jẹ́ ẹran àti díẹ̀ báyìí bí kò tó pò pé kò lè fà á mọ́ra má ṣe báyìí sọ bá a ṣe tẹ́wọ́ àdúrà nù èsì bá àṣejù ẹlòmíì pọ̀ nígbà tó fẹ́ tó fẹ́ ọfẹ́ fi pàdé ọlọ́run ní sọ́mà mi. bọ́ ẹ̀ jẹ́ pé kó o gbé òkè kò sí nǹkan kan pàápàá jùlọ fi sọ láti lè istis kọ arákọọlẹ pé ànábì gbé ó gbé sókè báyìí débi pé ìdáwọ̀ ẹ̀ náà ń jọ náà. orébọ́ léjìká rẹ̀ ẹnu inú òrun inú òrun nìkan lọ́wọ́ gbígbé kò kọjá báyìí ọ̀pọ̀lọpọ̀ ń tọ́wọ́ ọ̀pọ̀n kò pé ọkọjá báyìí ọba kírun yóò tó yóò tó ibi tá a ti dúró ní kọlọ́nkọ́ gba ní ẹ̀sìn fún wa bí ẹ̀sìn fẹ́ ká tẹ̀ ní ká máa fọkàn báwọn ládàbí yẹn lọ nígbà bá yanjú ládàbí yẹn tán á bọ̀ sínú nǹkan mi ọlọ́mọsálá ìgbàdúrà wa tá a bá wá tí ọwọ́ yìí ní àwòrán àtọ́lím alimutazalil alfaqir láwòrán ẹni tí ń béèrè nǹkan. tọ́jẹ́ pẹ́rẹ́ ààrẹ tọ́tálákà síwájú ọlọ́run subhanahu wa ta'ala tí ń retí tọ́lọ́wọ́ bó fún. ẹ̀rí wípé inú wọ́wọ́ báyìí ni na ibn Basar aw Yasar nínú àdìsí tí wọ́n gbà wá ọdún Rasulullahi sallallahu alayhi wa anabi sọ fún wa pé tẹ́ ẹ bá ń bọ ọlọ́run léèrè nǹkan tẹ́ ń ṣàdúrà àlùhù ẹ máa bi ọlọ́run léèrè bíbù tú ní àkúfìkùn fàṣẹ àlùhù bíbù tú ní àkúfìkùn inú ọwọ́ yín báyìí òun ni kẹ́ẹ̀tì fún àfi bọ́ ọlọ́run bùtùn àkúfìkùn òun ni kẹ́ẹ̀ fi máa bi ọba yín òun ni kẹ́ẹ̀ máa fi tìbí léèrè. wàhálà tẹsánúhù bìfìhùrì hà ẹ má kọ̀yìn ọwọ́ sọ́lọ̀ ẹ má kọ kíni ẹ̀yìn ọwọ́ ẹ má kọ sí ọlọ́run subhanahu wa ta'ala tàbá wa tẹ̀tán bó láti ṣe ibi tọrọ wà lọ́dọ̀ àwọn àfáàní ọwọ́ tá a tẹ ń bọ̀ láàmú lọ ara àwọn àfáà tí wọ́n gbà wípé ọwọ́ tá a tẹ̀ yìí ká fi ojú ìkìmọ̀ wọn ni wípé wọ́n gbà wípé tí wọ́n bá níta lè yàn ojú náà làwọn n ti ń dà jù lọ́dún èèyàn náà lójú ẹ̀ ìkẹ́ tọ́lọ́run sọ sí ọ̀hún kò fi wá bọ́ kínni ojúbọ ojú èyí lọ́rọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn tí wọ́n sọ adàrà àwọn míì tí wọn sọ bẹẹ tí wọ́n mẹ́rin wá. nínú àdìsí tí Umar ibn Khattab gbà wá. ọ̀ní nàbí sallallahu alayhi wa sallama ànábì kí àtọ́lá máa bá kánà idha rafa yadayhi tánàbì bá ti ọwọ́ ẹ̀ báyìí tí bá ń ṣàdúà la yarudduhuma kìí dá méjèèjì padà àtàyàmsà bíkìmà wajhahu tí ó fi bọ́ ojú ẹ̀. èyí òun ní gbáralé tí a bá tá a mà lọ́dọ̀ àwọn àlùfáà wa àti àwọn àfẹ́sìn tí wọ́n bá ṣàdúrà tán wọ́n fọwọ́ ẹ̀ bọ ojú kódà lómi àwọn tó fi bọ àyàwálẹ̀ ẹ̀rí pé mo sì mọ ẹ̀rí wa pẹ̀lú àdéhùn tí mo kà tán sìn ṣùgbọ́n kò sí gbára lé nígbà tí bọ̀rọ̀ ọ̀rọ̀ lónìí tá a bá ń wo ọ̀pọ̀lọpọ̀ àdéhùn òun ti mú wá ti ń ju wa níwèé wípé kásàdúà kátẹ́wọ́ ìgbà táwọn àdìsí yìí ń parí àárí kankan mbẹ tó sọ fún wa pé tá a bá wá tẹ́wọ́ yìí ti ń gbé bọ̀ látẹ̀yìn àárí kankan eléyìí lọ̀rọ̀ tó rinlẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́sìn ahadith tó wá lórí wípé ká ti ọwọ́ ọ̀pọ̀. tá a lè kà tán ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹ̀ kí n mọ́gbọ́n gbogbo ẹ̀ òun ni wọ́n lálàáfíà. ṣùgbọ́n àwọn èyí tó wá tó sọ fún wa wípé a lè fi bọ́jú bí irú àdìsí tí mo mú wá kàn yìí gbogbo ẹ̀ òun ló wà dọ̀ìfà àdìsí tọ̀lẹ̀ ni wọ́n tí ò tó fi ṣe lójà ẹ̀rí. E ṣùgbọ́n nínú àwọn àlùfáà wa tí wọ́n gbà wípé pípọ̀ ẹ̀ yàtàkọ́ wà bàdúhà bíbàdì. nípa pàwọn àdìsí náà wá pọ̀ tó sọ pé a lè fi bọ́jú bí irú ọ̀kan tí mo mú wáyé. wọ́n gbà wípé apá kan ń fa apá kan ọ̀fà apá kan bíbí ọba rí ọwọ́ àfà lọ kò lè fa kọjá àdìsún àsànúlìgèrì wà àsànúlìgèrì yìí wà dọ̀ọ́í fún ìdálàmúyàtà àdàdù turuku lọ́dọ̀ àwọn onímọ̀ àdìsí. gbogbo ibi tí pípọ̀ rẹ̀ rí ọmọ wọ́ lọ kọ̀ wọ́ kọjá kápẹ́ ní àdìsún àsànúlìgèrì tí wọ́n bá sì ládìsí jásànúlìgèrì ìpìlẹ̀ gangan dọ̀ọ́í fún onítàpẹ ní hasanu lè gẹ èrè kọlágbára tó hasanu lè dàtì hasanu lè dàtì yìí àsásù ẹni sọhíhún lè gẹ èrè òun gẹ̀ẹ́sẹ̀ e sọhíhún lè dàtì ọlẹ́jú sọhíhún lè dàtì lọ èyí tó dáa nínú ọ̀rọ̀ àwọn àlùfáà wa. nínú àwọn tí wọ́n sọ èyí mo fẹ́ sọ ni àfa wa bàbá wa wípé nígbà òtírí báyẹn tá a bá rẹ́ni tí ó fi ọwọ́ ẹ̀ bọ́jú tọ́gbà wípé àwọn àdísì tá a lọ́lẹ̀ yìí táwọn kan sì ní wọ́n fara wọn ní tẹ̀ǹtẹ́ wọ́n ní tí a gbọ̀wọ́ ẹ̀ mú pé má fi bọ́jú. tàbí tá a wò ní wo pé a lè pè ní bídíà ṣùgbọ́n a lè sọ wípé kìí súnà kórópa gbọ́ yorùbá a lè pé bídíà ni ṣùgbọ́n a lè sọ wípé wọn ò láàyò sàwọn àfẹ́ ká ṣe ṣùgbọ́n ẹnu ọ̀gbá torí àdìsí yẹn àwọn kan sọ báyẹn nú àwọn àfa ṣùgbọ́n tá a sọ fún yẹn ni wípé tọ́ bá ṣàdúrà tán kọ́ dáwọ́ ẹ̀ lẹ́ẹ̀ kọ́mọ wulẹ̀ fi bọ́ ojú torí pé lẹ́yìn ni ọ̀pọ̀lọpọ̀ àdìsí tó wá ibẹ̀ náà ti dúró ti ń sọ̀rọ̀ bá àdìsí àdúrà tàbá gbọ́ kò sí ẹ̀ka tó sọ fún wa pé nígbà wa gbé ọwọ́ sókè tá a fi bẹ̀ lọ́n tán tọba wa ṣe tán ẹni pàdé mi sì kọ́ abá ti sàdúrà àbí ọkọ̀ ayé kò sọ fún wa pé káwa fi ṣe kíni àfi bọ́jú. kọ́lọ́ subhanahu wa ta'ala kó gbà lẹ́sìn fún wa ẹ jẹ́ kí a dún ní ibẹ̀ yẹn lónìí tó mú látọ̀dọ̀ àwọn àyà bó bá ti táwọn àyà nìkan lábàáyé wò ń gbà ń bàbá tá àti pé wọ́n náwó táwọn sọ táwọn bàbá di ọjọ́ mi kódà táwọn àyà náà gan tó bá ti ń pọ̀ tí àwọn ilé ètò bá gbà pé kó dijọ́ mi náà á máa dápọ̀ bàbá ti lè sáré dáhùn rẹ̀ torí ọjọ́ tó ti lọ èyí tí a wí ọlọ́kọ́ gba lẹ́sìn fún wa ẹnìkọ̀ọ̀kan wa tí a fàṣùkò wálẹ̀ láti wá jókòó wá bí ọyẹ́ àbótútù bó ṣe ń fẹ́ àwa gbọ́rọ̀ ọlọ́run àtẹni tó wí àtàwa tí a gbọ́ ọlọ́mọ́sí níbalẹ̀jọ́ burú o. gbogbo àwọn nǹkan tí a gbọ́ abẹ́lẹ́ òun àánú rẹ̀ lílo rẹ̀ kọ́rọ̀ lọ́rùn. mi ìjọ lọ́n lọ. àmín. wọ́n dojúkọ nǹkan mi ìjọ lọ. ọlọ́ àti tóbi ọlọ́run. gbogbo ọ̀ràn wa fi ọlọ́run gbàdúrà ẹni kọ̀ọ̀kan wa má lè wá kiri kó o tó gbàdúrà wa ọlá àti tóbi ọlọ́run gbogbo àwọn tí o ti ṣe fún wa lórí ọlọ́mọdé ọba jẹ àwọn tẹ́nì kọ̀ọ̀kan wa ń béèrè lórí ṣe fún wa ọ̀gá tó ṣe fún wa ní ìgbàgbọ́ tá a fi lè sìn ọ̀gá tó ṣe fún wa ní bẹ̀rù ẹ̀ tá a fi lè sá fún tí ọ̀fẹ́ àyìní lè gbàgbọ́ má má fi ṣàdánwò fún wa o àyìní lè bẹ̀rù ẹ̀ má má fi ṣàdánwò fún wa tọ́jú òní tí a rí ṣe yìí ọlọ́run a dúpẹ́ fún ọ látara orí rẹ èyí tó ṣe fún wa tó ní kọ́ bá wa láyé mọ́sílẹ̀ láṣẹ wọn fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run jẹ́ ká ṣe láyé ọlá àti tóbi ọlọ́run subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. موجد البوابة بعلمه والاشتراك له فلا تفر لكل عارف نبي أغشيتنا من قامة العلوم كدا حقا فترشد طهب الإمام الحمد لله رب العالمين وجزاكم الله خيرا ọlọ́run kí ọba san àwọn afọ́wà lẹ́sùn lórí àti wọn wò báyìí ní kíláàsì ìdùnnú fún wa ọlọ́run fún wọn sọ wa lọ́wọ́ ọlọ́run gbogbo tí wọ́n wá kọ́ wa náà dípò wa náà kí á lè fúrú fún wa lọ́dún sí ọlọ́run kí ó lè kó sí àwa náà lẹ́sùn lórí gbogbo náà wá dùgbò fún wa ọ̀dà kò má sọ ní ìbàjẹ́ fún wa gbogbo tẹ́ẹ̀ náà wúwo ní dùnú ọ̀dà kò má sọ ní ìbàjẹ́ fún wa wọ́n máa wà wá fún wọ́tẹ̀ ìlà ìlú náà látàrí àsìkò tí ó sì ìbéèrè tí ọkọ̀ débi bẹ̀ẹ̀ ọ̀dà àgbàdìbà bá a ṣe àdúrà wọ́n ní sí islam tako. naam ìdáhùn sí eléyẹn ẹni pé ńgbà táwọn sọ̀rọ̀ gbogbo bá nàbí sì kọ́ wa ládùá àdìmí àkàmbẹ̀ tó ti sọ wípé tó ọba wa ṣe tán kọ́ wa sanwó àdúrà rẹ̀ fún àwọn àfa tàbí kánàbí òpin bọ́ba tí a ṣe tán kọ́ wa mú owó àdúrà ẹ̀ wá ọgbọ́n táwọn àfa gbé nítorí wípé ẹ̀ tọ́jú àwọn àfa mọ́ ọ̀la àfa àwọn awọ ọgbọ́n a àṣà àjẹun àbá pè lówó àdúrà ọ̀sán ti sanwó èpè àbá ti pè lówó àdúrà ọ̀sán àgbékalẹ̀ ni kò sí ti ń jẹ́ nú ètò àdúrà òtún wà nú ètò àdúrà téèyàn tó lè ti dáwà bẹ̀ lọ́wọ́ ó lè ti sọ́dákà bẹ́ẹ̀ bá wá rí wípé àáfàá náà ni kò sí èèwọ̀ ọba sita náà wà nípìnlẹ̀ àdúrà ọkàn náwó wọ sí pé gbogbo yín ní nìkan yìí tọba tó wá lè ṣe kan tí ò ní jásìkò tí ó ṣàdúrà fún ọ tàbí tó ṣe lò fún ọjọ́ gbà mí lọ́lọ́ fún ní nǹkan òfin dà tí òfin ní rò wípé gbogbo ẹni tó bá ti ṣàdúrà fún náà wọ́n gbọ́dọ̀ máa nǹkan kan wá wa ni pé wa ọlọ́mọṣàlá lọ́rọ̀ sì bá nípa ojú kòkòrò wa tó lọ́rọ̀ àtúmọ̀ tójú kòkòrò ní jẹ́ kí kéèyàn gbádùn tí òfin nílé ìyá ni ti ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run dákun mọ́sálá ìpàdé òkúrò wa mọ́ síbi àlàálẹ̀ ọ̀làánú. ìbéèrè tó tún wà bí wọ́n ní tí yàrá jẹ́ ọ̀gá àbójúkọ̀ ọwọ́ àgbọ̀ yẹ pé kọ̀dà kọ́ máa máa kúnlẹ̀ ọmọ tí máa kúnlẹ̀ fún yàn ọwọ́ àgbọ̀ máa tẹ̀ yàn pé kọ́ máa kúnlẹ̀ fún òun má lérú nǹkan tó mọ̀ sí i ó ní ṣe tí ọ dáa ọwọ́ àtúbẹ̀rẹ̀ lọ́dà rẹ̀ pé tí ènìyàn tí à lè sọ fún ọmọ tó bínú pé kọ́ má kúnlẹ̀ kí àwọn àgbàlagbà tí wọ́n bá rí nta látàrí tó gbọ́ yí nínú ẹ̀sìn tiẹ̀. bẹ́ẹ̀ni méjèèjì lèèyàn lè ṣe èèyàn lè sọ fún ọmọ tẹ pé má kúnlẹ̀ kí mi má nítorí pé kò bá ẹ̀sìn mu àti pé òun gan kọ́ ni ìwà yorùbá náà ní dọ̀bálẹ̀ kọ́ ni ìwà ilẹ̀ lérò lẹ́jọ́ tí wọ́ tí àbí àpọ́nlé àwa náà má pọ́nlé ọmọ mi ń bẹ tó lè fẹ́ fi kúnlẹ̀ payín tí ó sì parí ọ̀gá yányán torí náà kìí ṣe ẹ̀sìn ọ̀bẹ sì wà mú ìkúnlẹ̀ ìdọ̀bálẹ̀ ìlóso gbogbo títẹ̀ tó bá ti fẹ́ ṣe déédéé rúkú tá a ṣe fọlọ́hún ọ̀bẹ sì wà mú bí wọ́n bá fẹ́ kún àyàn lé àwọn àmì ọ̀jẹ̀ gbà kéèyàn tẹ̀ pàápàá nínú àwọn àfa parí nínú ọ̀rọ̀ àfa mi sẹ́gbà pé tí ọba ti dé bẹ́ẹ̀ rọra ṣe fún tó fi mọ̀ pé yàn án bọ̀wọ̀ bọ̀wọ̀ ọ̀hún tí ò ní déédéé rúkú wọ́n gbà pínlẹ̀ tí ọ̀dà bí yàn bá fẹ́ kọ́ ẹ̀ náà kọ́ tọ́mọ ti mọ̀ kọ́sẹ́ nígbà tí bá tó sọ fún ọmọ pé ọba ti láwọn àgbà o máa tẹ̀ fún ọ ẹ̀yẹ náà ò lè sọ báyẹn nítorí náà fẹ́ mú náà ni pé bí ìgbà wípé afẹ́ máa pé kọ́ra gbà fi eléhùn kọ́ láàrin fín àgbà nínú ṣe irú ẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn àṣeyàn mi kan òun gbàgbọ́ yé tọ́ba fẹ́ kí bàbá rẹ̀ salamu alaykum bàbá náà ó sì náwó sí wa alaykum salam kò sí ẹ̀ka tí fi ṣe yàn ok ọwọ́ kí bàbá kan níta bàbá bá ń bínú ọwọ́ ló wọn lọ fẹjọ́ ẹ̀sùn bàbá wọn lọ fẹjọ́ ẹ̀sùn bàbẹ́ lọ́ba lọ àbọ̀ òde pálapàla tó máa rẹ́ ṣe ní kí ni kan tí mo bí bí ṣe kí mi nù. No ara bàbá nǹkan rọ̀ ni nígbà tó ní nǹkan tó ní bíṣẹ́ mi ò kí adìẹ tó o bí ẹni tí ó bí kẹ̀kan bí ọba kí bíṣẹ́ kinu èwo jẹ tí èsì wọ́n ló bí wọn náà gbà mọ́ra ni ẹ̀sìn ni tí tọ́lọ́wọ́ fi pé ọjọ́ yé gbogbo wa nítorí pé tá a bá ń lẹ̀ òun lọ́jẹ̀ nǹkan yẹn ó le ibi tí wọ́n bá ní wá pàlẹ́ sí òun ni pé ká dọ̀bálẹ̀ ká kúnlẹ̀ ká lóṣòó òun ni wọ́n wá pàlẹ́ sí fún wa ìyẹn dẹ̀ kọ́ ni kọ́ ni àpálẹ́ kọ́kọ́ là pálí ẹsẹ̀ wo sì farama kọ́lọ̀ tà là. ẹnu ẹsẹ̀ wa gba mi sẹ́fẹ̀ la ìbéèrè tó kí n bí i wọ́n ní báwo ni mùsùlùmí ṣe lè kọ́ ọmọ rẹ̀ láti máa ṣe àdúrà àti pé ọmọdún mẹ́rin láti máa jí ọmọ lóru láti máa ṣe àdúrà. ṣé ṣe àdúrà nìkan ó fi dórí ẹ̀sìn ọ̀kan nínú àwọn aṣáájú wa ó lo mẹ́tọ̀dù kan ọ̀sẹ̀ nígbà tó bá tó sọ fún wọn pé àdúrà ni tàbí ìrùn ó ní hálù òun lòún gbọ́dọ̀ ẹ̀ tí àbáyé bá fẹ́ kírun lóru ó ní yọkàn jíun kò ní sọ pé òun ò kírun òun kà máa wò ọba ètò yóò wọ́n sùn lọ oníbọ̀ ọ̀dásìkò kan tó bá ti jíun ọwọ́ àfilé òun lẹ́nu pé kó wọn máa pe ọlọ́m̀bẹ ọlọ́m̀bẹ bí àbá bá ń kírun tí sàdá ọ̀sán máa ṣe ọlọ́m̀bẹ ń gbọ́n bá tó fún òun ó sùn lórí ọlọ́m̀bẹ ọlọ́m̀bẹ.

ọba jókòó tí bá ń kírun ọmọ sí ọlọ́run bẹ ọlọ́run tí ń bẹ là máa sìn bá a bá sìn yóò fi àjẹ ni. onígbà wa pé ń gbò òdìjọ́ kan òun wá bí bàbá ìlérè pé ètò ẹ̀ máa ṣe tẹ́ ẹ̀ máa jí mi kalẹ̀ tí mo máa sọ ọlọ́run bẹ ọlọ́run tí ń bẹ là ń kílẹ̀ kí lè kan tẹ́ nǹkan máa ṣe ó dàbá wa ní òun sí lọ́run ni. onígbà odò òdìjọ́ kejì tó jí wọn ó ń bó ṣe gbó bó ṣe ń kírun òun bá kírun onígbà tó wá kírun tán ní bàbá mi béèrè pé kí ló sún òun máa ṣe tóun ṣe ó ní wàá sọ fún pé ń gbẹ sọ fún òun pé ẹ̀sìn lọ́hùn ẹ̀yin lẹ́sìn ní kí mọ́mílẹ́ sọ fún mi pé ọlọ́run bẹ ẹ̀sìn lọ́lọ́run ti ń bẹ ilà á máa sìn ẹni tá a bá sìn yóò fi àjẹ èsì yóò fi àjẹ mí <laughs> pé ọlọ́jẹ́ kẹ́mi náà máa sìn bẹ́yìn náà ti ń sìn ẹ wo ọgbọ́n tó fi fi ẹ̀kọ́ kọ́ ọmọ yìí kì ṣègbà tá a bá tó sáfìyàjọ́ bó sẹnu kíkàlẹ̀kùn lóhùn làbá kàlẹ̀kùn má lórí ọyà ní kírun nígbà bá ya ẹ̀mí ọlọ́run yóò yóò máa mú ọba ya ọ̀nà àmà yóò máa dìde yóò máa jọyìn yóò máa wọ́n lọ́n sàrà àlẹ́. alhamdulilayi rabbil alamin ibi náà ni a máa gbé àlàyé tó lọ sí lónìí.